God bless you. Sir. Big question, have you been? baba baba baba baba baba ẹni sùúrù ẹni ọlọ́run ò pa yín nígbè. Ọlọ́run ò ní pa yín jọ Ọlọ́run ò pa yín nígbè bàbá. Ọlọ́run ò pa yín nígbè. Ọlọ́run ò pa ní pa Bàbá mi ìfẹ́ gbogbo lè. Bàbá ẹ jọ. Mi ìfẹ́ gbogbo lè ọ̀nàrò kan hmm. eh. ọ̀rọ̀ mi gba ọ̀rọ̀ orí afẹ́fẹ́ ó sọ̀kan ní àwa gangan lèṣù ń bá rìn àwa gangan lèṣù wọ́n ẹ̀ fún gbogbogbò. ibo gan làwọn owó àbá owó àlékún. Èkó. my property is destroyed mo ti ní ìṣòro láti bàbá mi. láti ọ̀dọ́. ọ̀dọ́ láti láti èwe ìwé ìgbà èwe ìwọ̀n kíṣẹ́ yẹn kẹrí ká sọ pé. bí ọmọ ọdún mélòó ní ìgbà yẹn. kẹrí ká sọ pé ní kòkó ìkòkó but ìṣòro ojú mi ti bẹ̀rẹ̀ ní nineteen ninety six máa sọ fún mi pé màá bí wọn bá pé kí ni kan máa lórí Ọlọ́run kẹparọ fún màá lórí Ọlọ́run ìdání. òun nìyẹn kọ́kọ́rọ́ ni. sọ yẹ ìdá ni ìdá ó yẹ ọlọ́run yẹ ìdá ni. bẹ́ẹ̀ni. ó mọ ẹ wò ó yẹ ọlọ́run ọlọ́run á bèrè iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. bẹ́ẹ̀ni. pé ìparọ́ bẹ́ẹ̀ tàn yàn jẹ pé nǹkan bá ṣe ó yẹ ọlọ́run yìí. ṣé ọ̀pá rẹ̀ wá ọlọ́run iwájú ọwọ́ sí yẹn ó lè máa kàn ẹ má bọ̀ wọ̀ ẹ̀ ẹ máa rọra bàbá. omi inú eléyìí ẹgbẹ́ yẹn sóde pákó. ẹgbẹ́ bẹ́ǹsì wa kọ́ fi jókòó. ṣe ní ṣe bẹ́ǹsì wa tó sí. bẹ́ǹsì wa ẹ̀yẹ gbé ẹlẹ́gbẹ̀ẹ́ bàbá fi jókòó. báyọ̀ bá ń gbé bẹ́ǹsì wa. ẹ má gbòó mi kúrò nígbà yẹn má gbòó mi. a má gbé kúrò níbẹ̀ ó tọ́pẹ́. ibẹ̀ ló wà. ọmọ ìbọn ṣe gbé kúrò yẹn o ti tágẹ́tì rìn o ti mí sí ni ẹ̀ ń tẹ́ máa tún rìsẹ́ẹ̀tì ni. Ok, sir. Sir? Ok, shut up. ok. okay. Okay. Okay. Okay. Okay. Okay. Ẹ káàárọ̀. Àwọn ọmọ àdúgbò ni sà. Ẹ káàárọ̀ bàbá. Yes sir. Ẹ ẹ akujọ mẹ́ta. Ẹ. Eh, oníròyìn ni àwa agbóhùnsáfẹ́fẹ́ sì la jẹ́ so a gbọ́ nípa nípa yín nípa bí ẹ ṣe ń gbìyànjú mm, láyé ara yín àti irú ohun tó ṣẹlẹ̀ níwọ̀nba ṣùgbọ́n wá ní ká kàn sí yín pé ká lè bá yín sọ̀rọ̀ papọ̀. oníròyìn ti pépà wo ni ìwé wo ni. oníròyìn lójú òpó ayélujára ni lórí tẹlifíṣàn. lórí tẹlifíṣàn. bẹ́ẹ̀ ni sà. ṣé oògùn oògùn tẹlifíṣàn àbí. rárá kì ṣe ti oògùn. oògùn tẹ um, nínú àwọn kìnnì network. ẹ ẹ bẹ́ẹ̀ ni. ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ baba. yes sir. ok ok wọ́n máa sùn. bàbá mi. sá. ẹ jọ ilé ọkọ yẹn. ẹ yàrá tí àwọn olùkọ́ gá wà lọ́wọ́. ẹ bá pè ya blessing yẹn. ya blessing. ya blessing. bàbá ta ló wá yín báyìí. torí ẹ. ìyá tó fẹ́ ọ̀dà ọ̀dà ẹ pẹ̀lẹ́ igi wà ní tòsí ibi ọwọ́ yín ok ẹ pẹ̀lẹ́ bàbá ẹ pẹ̀lẹ́. bàbá o ẹ kàrọ̀ sá ẹ ra ma ok ẹ̀yin ni wọ́n ní kí wọ́n pè wá ok mm. ẹ ṣeun. lọ́dọ̀ tó ń lọ pé tó wà mí oníròyìn ni èmi ó ń la wa so ẹdúró bọ̀dá mi lábẹ́sìn wọ́n dé bá mi lálejò náà pé mi sí so wọ́n á bẹ̀rẹ̀ àwọn ọmọ mi kan pè wá lálejò nípa gbogbo tí wọ́n mọ̀ sí tó yẹ èyí sí bọ́dà mi ẹ má bínú ẹ kọ́ntínú. Ah, ṣé ẹ wá máa nàró ni mi ì bá sọ pé bóyá kẹ̀lẹ́ jókòó. ẹ máa bọ́dà sábà máa pẹ́ ni. náà kì í ṣe nǹkan tó pẹ́ o kì í ṣe nǹkan tó pẹ́ rárá. bó tiẹ̀ pẹ́ kò sí wàhálà inú. ẹ máa sọ̀rọ̀ kódà ẹ ṣeun ẹ ṣeun yes ìgbà tá a gbọ́ nípa bí wọ́n ṣe ń gbìyànjú àti irú ìpèníjà tí wọ́n ní ló tàwa nídìí kan torí a ti máa ń rú àwọn èèyàn bẹ́ẹ̀ jẹ́ pé bí wọ́n máa ń nílò bí ìrànlọ́wọ́ tàbí so ìdí gan nìyẹn tá a fi wá so bá a dẹ̀ ṣe débí inú wa dùn àti kọ́kọ́ ń kọ̀lẹ̀kùn látẹ̀yìn ah. tí a dúró dáa títí tá a fi wá wá síbi so um, bá a dẹ̀ sí lọ́dọ̀ wọn náà ní ká ẹ make sure pé wọ́n pè yín náà kẹ́ wà níbí a fẹ́ béèrè ni pé báwo ló ṣe jẹ́ mo kọ́ béèrè béèrè kan sìn kí wọ́n tó pè yín mo ní ah, kí ló dé tó jẹ́ pé nìkan ni wọ́n wà níbí. lọ́jà lọ́jà màmá mi ẹ ká fi nǹkan kan síwájú ẹ jẹ́ ká sọ òtítọ́ ká sọ òdodo lórúkọ wa. Hmm. I have to know your name. ok olúwatóbi lọ́ba fáṣùgbà lórúkọ mi. fáṣùgbà. bẹ́ẹ̀ni fáṣùgbà. the second person. Uh, second person ẹnìkan dáhùn fúnra wọn. brother ẹ èmi ni mo mú ọ wá síbí tọ́pẹ́ lórúkọ mi ọmọ àdúgbò ni mi. tọ́pẹ́ tọ́pẹ́. bẹ́ẹ̀ni. ṣé kìí ṣe tọ́pẹ́. mechanic. mechanic. bẹ́ẹ̀ni sẹ. Ah. èmi ni sà. ẹgbẹ́ ti pẹ́. <laughs> ṣé ẹ̀yin lọ béèrè mi lọ́wọ́ àwọn ènìyàn fi mú wa. Hmm, hmm, a ti kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹnìkan náà. bàdá fàjùgbà. bẹ́ẹ̀ ni a ti kọ́kọ́ béèrè lọ́wọ́ ẹnìkan tẹ́lẹ̀. kẹtọ́ wa lọ bí àwọn. bẹ́ẹ̀ ni bàtà wa dé sìn làwa tún rí àwọn làwa sọ pé ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní àá ah, pé àwọn akúrú wọn adé bẹ̀ tán. a ti kọ́ wa bí lálẹ́ ẹjọ́ kan ní ìrọ̀lẹ́ ẹjọ́ kan akànlẹ̀kùn bọ̀tà àgbúrò wọn á ní bí akànfin ṣe bí i. ṣẹ́rí bẹ́ẹ̀ bá wá ẹ̀wọ̀n òbí gbà géètì ẹ tó sùn ọ̀ọ́dẹ tí ó yẹ yín sílẹ̀ ni ọ̀tán bá tẹ bá lu ọ̀dà ìpéjọ tẹ wí wọn lu géètì ni hmm. wọn lu irin yẹn eh, eh, gbẹgbẹgbẹ àti ẹ̀yìn yẹn láwùjọ. ẹ ó dà ká má fọ̀rọ̀ gùn ẹ̀yin púpọ̀ lẹ́wà ẹ̀yin ní mídíà but mi mọ bí tẹ́ ti gbọ́ ìròyìn pa mi ọlọ́run ṣe àdúpẹ́ hmm. ṣó yẹ yín sìn mo ń gbọ́ fájùgbà but mi mọ mm, fájùgbà lórí rédíò ó lè ṣe kó jẹ́ lórí rédíò tàbí tẹlifíṣàn náà Yínká Ayéfẹ́lẹ́ àbí ó lè jẹ́ bẹ́ẹ̀ tí o kọ́ lọ́hùn kó wà pẹ̀lú ẹ continue. tọ ẹbí e, mi ta bèrè náà ni pé ṣé kò sí pé jẹ́ pé yìí nìkan lẹ́wà ń bí. ṣeun ṣe púpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba adéda ṣẹ̀dá báwo ìbáwò ìbáwò olúwa tó tó ìbáwò hmm. ah God bless you. Sir. big question ẹ bí bí. Ọlọ́run bàbá ẹni sùúrù bàbá ẹni sùúrù ẹni sùúrù hmm? bàbá bàbá bàbá Ọlọ́run ò ní pa yín nígbè. Ọlọ́run ò ní pa yín nígbè jọ̀ọ́ ṣe gbó bàbá. ọlọ́run ní pa yín gbé bàbá. ọlọ́run ní pa yín gbé. ọlọ́run ní pa yín gbé. ọlọ́run ní pa yín gbé. bàbá mi ìfẹ́ gbogbo lè. bàbá hmm. hmm. eh. ọ̀rọ̀ mi gba ọ̀rọ̀ orí afẹ́fẹ́. ọ̀rọ̀ yín gba ọ̀rọ̀ orí afẹ́fẹ́. ó gba ọ̀rọ̀ orí afẹ́fẹ́ mo yẹ fẹ́ rí nǹkan ayẹfẹ́ lẹ́nu mi ọ̀rẹ́ mi mú mi Hmm, and fẹ́ one yín káyé fẹ́ lé. wọ́n máa ta máa máa gbọ́ ní rédíò ṣé ń gbọ́ ó ń sọ ẹkún mi di ẹ̀rín ó ń sọ ìbànújẹ́ mi di ayọ̀ fún mi hmm. òun ní bàbá yẹn tó máa ń wàásù ní rédíò ní aago márùn-ún àbọ̀ hmm. ẹ mú bàbá náà baba ṣe bí ọba. ẹ ṣe ẹ ṣe ẹ ní. ok baba ṣe bí ọba. ẹ ẹ ẹ ní. ok. yíyan baba bàbá olókọ̀rọ̀ àti samuel ojo. samuel ojo samuel ojo ó sì kú. ó sì kú wá sí bàbá testimony. testimony bíbá. Hmm. Hmm, ṣe bí ọba testimony tó kọ̀rọ̀ àti àwọn tó wà ń bàdàn. bàbá yẹn ni sọjọ ẹjọ ọdẹjọ bíi remus sọjọ remus hmm, sọjọ badmus ọdẹjọbí sọjẹ ọdẹjọbí ẹrìmọtì pàǹgbọ. òun ni ní ṣe rí ìròyìn ẹ̀ ó sọ̀kan ní àwa gangan lèṣù ń bá rìn àwa gangan lèṣù <clears throat> mo wò wá ṣàlàyé ó níbo lèṣù wà nígbà tí ṣù ń bọ̀ ní ayé olúwa sórí ìta ó sọ ń pa ti Jóòbù torí pé ti ó ní ètè ètè èṣù pọ̀ ó ní èṣù tó fi ń jà wá lólè pọ̀ ó ní ń fóúnjẹ jẹ lómi lólè ó foríṣiríṣi ọmọ ó fi ń jẹ lómi lólè ó ní àjẹpọ̀ á wà gbà pé lóòótọ́ gbogbogbò bàbá ní ọwọ́lọ́wọ́ ń sìn àwọn ọmọ school free ní training wọn ó wà ní ìjọ ìwà ni ṣáàjọ bí ọtí ọba jọrọ sọjọ ọba sọjọ ní fáàmù sí ìrèké láti ń gbàdúgbò yẹn. Hmm. ọbadá. lọ́bìlà ọbadá ìjọ ìwà nìyẹn wọ́n ti gbàgbé kìíní ìkíní wọn tó bá di láago máa. bàbá mùdẹ́ pé ìbàdàn kẹ́ bó tẹ̀ jẹ́ ẹ má ṣe rí ẹ̀hún hmm. èmi àti ìyá mi tó dúró yìí hmm. a lè dúró wákàtí kan kájọ máa sọ̀rọ̀ ṣó yẹ yín sí nọ́mbà ọmọ mi wà lọ́wọ́ ọmọ mi kan ṣoṣo náà ni mo ti ní méjì ọmọ mélòó gan lẹbi sá. ẹ mo bímọ púpọ̀ àkọ́tí mo ní títí hmm. ẹyọkan náà ni ó ti kú two thousand and fifteen mo níyàwó ìyàwó ẹ̀yà tó fẹ́ ní pé káláìsì mi níyàwó ló sá má sọ pé nítorí ọ̀bí náà ló máa bímọ fún yàn hmm. obìnrin tó bá bí bíbá ṣe wà ìyàwó mi tó láti pé kó gbé ńgbà tí ó ti bẹ̀rẹ̀ pé yẹ kó máa ṣe yàrá kan kan pé ẹ̀yin gan lẹ́kọ́ lè yìí. tọpẹ́ tọpẹ́. ilé tó tó báyìí. mo bọ̀ sá tọpẹ́. a ti kú òbí. wọ́n ń pè yín. sá hmm. tọpẹ́. sa, gbogbo wàhálà mi tí mo ṣe ń bí kò ṣe yẹn. bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá tí mo bẹ̀rẹ̀ tó wà bí àwọn ọmọ tó wà bí báyìí ìbílẹ̀ ìgbà tó lé twenty years. Mm. And my wife is coming here with my children to come and yeah, meet this man, this man here, oh, my family. Ìyá mi, ṣẹ́rí ọ̀rọ̀ mi ń gbọ́ lórí afẹ́fẹ́. Mo dúpẹ́ mi mọ ní tí ẹ ti kópa ẹ̀ wá. Mi ò mọ ẹni náà Ọlọ́run á wà pẹ̀lú ẹni tọ̀hún. Àmín àmín. Ọlọ́run á wà pẹ̀lú ẹni tọ̀hún. Àmín. Tó wá tó sọ pé ẹ wá síbi báyìí èmi náà máa ń rò pé ó yẹ kí ìjọba máa ṣe pé kán máa wọ ọdún lé kiri ẹni kan wá gba nǹkan kan wá ẹni irú kọ̀ǹdíṣọ́ mi ṣé mo lè lọ ẹnì kan sọ̀rọ̀ lórí ìyẹn mo fi gbà pé ẹni bá wà ní kọ̀ǹdíṣọ́ ìṣòro kan wọn bá la wíyàn ọ̀rọ̀ máa tọ́jú ẹ̀fẹ́ rẹ́fẹ́ àdẹ̀dálẹ̀ pẹ̀lú ìṣòro ẹ̀ pọ̀tẹ́ bá lówó lọ́wọ́ wọn á yọ̀ tẹ̀lé yẹn ọmọ mi á sọ pé bàbá mi bàbá mi ju bùjẹ́bùjà nù ẹ̀ bá ń bá ẹ̀ bá ń bí báyìí ẹ mọ ọmọ náà tọpẹ bẹ́ẹ̀ mọ ọmọ ọmọ náà ó mọ ọmọ wo ni. èmi ò gbọ́mọ obìnrin. Hmm, ṣe tọ ṣòye yìí sì gbọ́ bá ń sọ pé bàbá mi nìyẹn bàbá mi kò jẹ́ kúta ẹ́ ṣòye yìí bàbá ìyá mi agbábá mi èmi púpọ̀ ni mo wà Sunday Ìjẹ̀sùn àbíyá ní tó lè jẹ̀sùn mo ní èmi púpọ̀ ni mo wà ní mo wá bá ọlọ́run báyìí ọlọ́run àdẹ̀sọ̀ mi di púpọ̀ àdúrà mi gbà àdúrà gbogbo wa gbà bàbá mi fàtúgbà ọmọ ìṣèlú ńlá a ṣe nǹkan láfẹ́ yìí náà kò ní ẹni sínú ìṣòro mi ò ṣẹ́ṣó mi ò ṣẹ́ṣó mi ò ṣoògùn mi ò sì gbẹ́rẹ́ ewé ewé lọ́dọ̀ ọ̀dọ̀ ewé ewé hmm. n bá sọ pé I'm twenty something years and I'm now by by October I will be seventy years. seventy years. yes hmm. October this year. àádọ́rin ọdún. yes and I'm greeting God for that by praising God with hallelujah in seventy times every day. You hear me? Hmm. 70 times that God will be with me and add more to my years. Hmm. All our family are not even 50 hmm. So God will be with us. Amen. Monamo. Hmm. ẹ máa gba fún nàmbà ṣòye yìí bẹ́ẹ̀ ẹ bá máa kàn wọ́n lára hmm. gbogbo yẹn kò sí problem ok wáìfù mi gan owó gbogbo. ibo gan làwọn owó àbá yìí. owó àlékún. èkó. my property is destroyed. ṣé kìí ṣe ẹyọkan ìgan lẹ́ni. no àyàfóni wà. ok ilẹ̀ tí mo ní wọ́n ti gbà wọ́n. ok ṣòye yìí sí hmm. wọ́n gbalẹ̀ wọn lóde ń bá yọ̀dà lórí nǹkan ok ẹ wá mọ nǹkan bàbá tẹ́rí ká lè mú kinní lọ́nà tí ó máa tún fi yí àwọn èèyàn dáadáa. ṣé ẹ ń gbómi sílẹ̀ báyìí. Hmm, bẹ́ẹ̀ ni a ti bẹ̀rẹ̀ sí gbóyin sílẹ̀. ẹ ṣe ṣe ẹ ti ń gbà tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni a ti ń gbà. Ah. kí ni tó bí. tó bá yẹ pé ẹ sọ tẹ́lẹ̀ pé hmm. mi ní sáwọn pọ̀ àwọn nǹkan kan pọ̀ tí gbàgbọ́ ní rédíò tó yẹ yín sí hmm. mi nífẹ̀ẹ́ ọ̀rọ̀ ẹ̀wọ̀n kò sí ìtẹ́ẹ̀lẹ̀ sọ̀rọ̀ àbámi. Hmm, báwo ni ó ṣe bẹ̀rẹ̀ gan torí kò sí ohunkóhun tí ò ní ìpìlẹ̀. ṣé ìṣòro ni. Hmm. bó ti ṣe bẹ̀rẹ̀ bàbá mi. ọ̀nà ọ̀rọ̀ ọ̀bá mo kó mi lọ́wọ́. á dáa fún wa. ọ̀rọ̀ tẹ́ sọ ń tẹ́ bí mi kó má gbà wá lákòókò kò sí wàhálà. mo ti ní ìṣòro láti ọ̀dọ́. láti ewé ewé ìgbà ewé ìwọ̀n kẹrí ká sọ pé. bí ọmọ ọdún mélòó ní ìgbà yẹn. kẹrí ká sọ pé ní kòkó ìkòkó. ìkòkó láti kòkó. Mm-hmm. Hmm problem mi ibi ti bẹ̀rẹ̀ and this man near me and buy this land without saying I buy land of there. He is control of this uh, family property so ńgbà tí mo dé. ok ṣe ilẹ̀ family lélẹ̀. ilẹ̀ family kọ́ ilé ìtura èyí lè ra fúnra yín mo kọ́ mi fúnra yín. fún ara wọn náà rà tọkọ. ok ok. ìgbà yẹn gan ẹ bá níta ló ń kọ́ ilé ẹ̀ lè mẹ́ni tó ń kọ́ hmm. ẹ̀ lè mẹ́ni tó ń kọ́ rárá. ọ̀rẹ́ àwa wọ́n sì ríran gbogbo gbà yẹn o. ok kò sí kọ́kọ́ tó ṣe nígbà tí mo ṣe rí two thousand and eighteen ni mi ti ríran mọ́. twenty eighteen. two thousand and eighteen ni mi ti ríran mọ́ but ìṣòro ojú mi ti bẹ̀rẹ̀ ní nineteen ninety six ninety six kò ní mo fi ṣẹlẹ̀ lọ pé mi ò ṣiṣẹ́ mọ́ bá sọ wọn kó sọ màmá pé wọn bá náà fẹ́ ṣiṣẹ́ màá wà máa kó. iṣẹ́ wo lẹ ṣe ń gbà yẹn. fọ́níṣọ̀ ni mí. fọ́níṣọ̀ ni yín. fọ́níṣọ̀ pé ká bèèdì eh. èmi ni wẹ́dà gbogbo nǹkan tó dùn ọmọ building house complete home. lẹ́yìn ṣe. yẹ bẹ́ẹ̀ tó ẹ ní láti ìgbà ọ̀dọ́ yín ìgbà èwe ìgbà àkókò ẹ tiẹ̀ mú láti ibi ìgbà àkókò ẹ nígbà yẹn ló ti ń bẹ̀rẹ̀. ìyá mi ló sọ fún mi ó ní a only my brother tó jẹ́ pé èmi tẹ̀lé ọmọ ìyá mi ìyá mi lòun ìyá mìíràn ṣòye yìí sí hmm. ìyá lẹ́sìn ní ṣọ́ọ̀ṣì gba mo sọ pé ẹnìkan ló wà bá mi mo ní ìyá ẹ̀gbọ́n mi àbí mo ní ìyá ẹ̀gbọ́n mi lòun which is half power the spirit àmọ́ spirit ẹnu ló fi pa ọlọ́run dáríjì mi mímọ́ yóò mọ́ New mímọ́ but nígbà tó ìyàwó bú ẹ̀gbọ́n bú ìyá ọkọ ẹgbẹ́ Bye bye. Ah. That ah, ìyá mi bá You don't want wọn like lákòwọ́n jọ àwọn máa gbé bá dìbò ní wọn wá sẹ́kù sí ìdí ọ̀rọ̀ ló bá ránṣẹ́ fún mi ó ní alágbàdà tó bá yà mí ló bá lọ bá ìdáná alágbàdà pínpín ní kọ̀ọ̀kan ìdágbà kó wọ́n jọ ní ẹ̀jẹ̀ ìlà ẹlẹ́wà kọ́ ni. ẹ̀hún náà ni kọ́sítọ́mà. kọ́sítọ́mà olúwa o sẹ́ẹ̀mì bínú bọ̀dá náà. ẹ má bínú. ẹ jọ ẹlẹ́wà ṣé bí ẹ ṣe máa ń ra àwọn oúnjẹ tútù lélẹ̀ tẹ́ ẹ máa ń ṣe é fúnra yín. mo ń ṣe fúnra mi. pẹ̀lú ìpèníjà ẹ jẹ́ kí n lọ mú tí mo mú kí n tètè bẹ́ẹ̀ ni ẹ máa bẹ̀rẹ̀ ní yẹn gbogbo yìí mo sọ ah táìmù máa wà fún. ẹ pẹ̀lẹ́ ẹ máa rọra bàbá. ṣé bí wọ́n kà á. ṣe ìlú ẹ̀ ń gẹ̀ ó ti ta ẹ̀wà náà rà yàn ẹ̀wà ni bàbá yìí ni wọ́n rà àwọn nìkan ni wọ́n wà níbí ṣùgbọ́n wọ́n ti ń ṣe àwọn àlàyé lọ lórí bọ́rọ̀ ṣe jẹ́ gan hmm, ẹ máa wo gbogbo ẹ̀ lọ́rìn kíniwín nígbà tí a bá tún tẹ̀síwájú lórí àwọn ìbéèrè tí à ń béèrè lọ́wọ́ wọn. ẹ máa bọ̀ ẹ máa fún wọn lówó seven hundred ẹ máa bọ̀ ẹ máa bọ̀ oya customer. a máa fún wọn lówó ń bì báyìí a máa fún wọn lówó ń bì báyìí seven hundred màá màá yọ lásán ẹ ẹ mo ní cash a máa fún wọn ẹ mú ń bì wá ẹ mú ń bì ìyá bí. ó yá sunu. owó ẹ̀wà ni àbí. owó ẹ̀wà. ok ok. owó ẹ̀wà nìyí. bẹ́ẹ̀ ni sà. ilé ẹ fẹ́ gbé báyìí. ẹgẹ máa ń gbé. ẹ ti sílẹ̀ fún ẹ sà. ok. ẹ pẹ̀lẹ́ bàbá. Okay. ṣé ọ̀pá ilẹ̀ wá wọn lọ́ọ̀lẹ̀ wájú ọwọ́ sí yẹn ó lè máa kàn ẹ má bọ̀ wọ̀ ẹ̀ hàn. ẹ máa rọra bàbá programa. Ẹ̀tọ́ padà sápàdé. Ṣé ẹ̀ sílẹ̀kùn fẹ́ ṣe. Ó ti di irun tí wọ́n ah, ọlọ́run kò ṣe o. Yàgbẹ́sì. Ṣé mi gbà tán mi hmm. Torí ọjà ṣáà báyìí mójútó ọjà yín mẹ́rin ní ìtẹ́rì tí kọjá bọ́ta. ṣe tilẹ̀kùn ni. ẹ mo ti tilẹ̀kùn. mẹ́mọ́ mi sọ fún ìgbà kan. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ bá gbọ́n tí mo bó jẹ́ bẹ́ẹ̀ bá ṣe kí ẹni ń ṣọ̀yàn. bẹ́ẹ̀ni. kò sẹ́ni ọlọ́run ló mẹ́ni tó ń ṣọ̀yàn. bẹ́ẹ̀ni mo máa ń sọ fún pé màá bí wọn bá pé kíní kan màá lóyún ọlọ́run kẹ́ parọ́ fún màá lóyún ọlọ́run. ìdá ni. òun nìyẹn kọ́kọ́rọ́ ni. sọyẹ ìdá ni ìdá ó ọlọ́run yẹn ìdá ni. bẹ́ẹ̀ni. ó máa ẹ wò ó ọlọ́run ọlọ́run á bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. bẹ́ẹ̀ni pé ìparọ́ bẹ̀ tàn yàn jẹ pé nǹkan bá ṣe oyè ọlọ́run ni. bàbá mi tẹ bá ti wọlé ẹ bá ń fi kọ́kọ́rọ́ yẹn pa ẹ má ti ṣe gbọ́. Ah, ọ̀pá yẹn wà ní ẹgbẹ́ lóde ẹ bá mi mú fún wọn. ẹ wọlé. sá a lè wọlé báyìí kọ́mísà wá bá mi gbómi yìí omi pásítìkì gbé sílẹ̀ omi inú eléyìí ẹgbẹ́ yẹn sórí pákó. ẹ gbé bẹ́ǹsì wa kó fi jókòó. ṣe ní ṣe bẹ́ǹsì wa tó sì. bẹ́ǹsì wa ẹ̀yẹ gbé ẹlẹ́gbẹ̀ẹ́ bàbá fi jókòó. táyọ̀ bá ń gbé bẹ́ǹsì ẹ má gbòmí kúrò ń bà yín má gbòmí. ṣe ta a má gbé kúrò ń bẹ́ẹ̀ tọ́pẹ́. ẹ bẹ̀ ló wà ó máa bó ṣe gbé kúrò yẹn o ti tágẹ́tì rìn o ti o ti o ti o ti mísì nìyẹn tí a máa tún rìsẹ́ẹ̀tì ni máa tún ṣe yá. ok kìnní náà wà nbẹ táyé wà nbẹ. ẹ̀yin ẹjọ́ kan ti lọ gbé bẹ́ẹ̀ ṣe. kábíyèsí ẹ rọra àwọn máa wẹ sẹ́yìn sá. mi ní fẹ́ àwọn kẹfẹ́ tó wá síbi yẹn kí tọ́pẹ́ bí kálíbà lórí mi fẹ́ o jẹun pé máa ń ní kéèké ni mi ní fẹ́ o dégbé ń sìn mo mọ mo mọ ìbọn ó ní nǹkan tí mò ń sọ ó ti yé mi ó ti yé mi ọ̀nà tó ń tìtì bàbá mi ìyàwó mẹ́ta kan ní ọmọ di òde. ọ̀dà kò sí ọ̀nà kò sí ọ̀nà ẹgbẹ́ bẹ́ẹ̀ jókòó tì ṣe. ẹ jókòó tì yín bàbá. ṣé o ti gbà yín. bá mi fi ìjọ kọ́kọ́rọ́ yẹn kọ àti kọ́kọ́rọ́ yẹn kọ bàbá mi. ẹ pẹ̀lẹ́ bàbá. ẹ sà. owó ẹ̀sìn fi tọ́ sí a bí a kiri àbí how many of us. àwọn ẹ̀mọ́ mi kílẹ̀ púpọ̀ yìí. èmi àti àwọn pẹ̀lú bọ̀dà tọ́pẹ́ yẹn. pẹ̀lẹ́ mi fúnra mi tí mò ń sọ̀rọ̀. because you want to my secret. ṣẹ́gbọ́. à ń gbọ́ sá. la fẹ́ lè kàtó.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 kìnìún lọ bá ẹran ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV ìkànnì eléyìí lẹ́dùn jù ó bá fẹ́ ó gbà yìí òun ni ẹ máa wò. bóyá sọ pé ó lọ Bembeyeke TV lẹ́tì máa rí bẹ́bẹ́ ìkànnì eléyìí lẹ́dùn jù Daniel Sáré ló mú wa yìí òun ni ẹ máa wò.